kú dédé àsìkò yìí láti ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ìròyìn àgbáyé ló ń dé sójú amóhùnmáwòrán yín olúwatóbilọ́ba fáṣùgbà lórí níròyìn ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà níròyìn náà ààrẹ muhammadu buhari ti orílẹ̀-èdè nàìjíríà ló fojú kò tọ́wọ́ ìṣekúpani kan tó wáyé ní kaduna ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti fi bílíọ̀nù kan náírà sóde fún ìpínlẹ̀ mẹ́rin láti lè fi ṣe ibùdó ìkẹrànjẹko kẹyàmó ti ṣàlàyé ohun tó ń fà á gan tí rúgúdù àti ìjínigbé tó ń ti ìgbésùmọ̀mí fi ń wáyé lórílẹ̀‐èdè nàìjíríà àwọn mọ̀lẹ́bí adédọ̀yìn ni wọ́n ti kọ̀wé ẹ̀sùn ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ nàìjíríà lórí bí wọ́n ṣìṣe ń ti Adédoyin mọ́lé lórí ikú Timothy Adégòkè àwọn ẹgbẹ́ kan tó jẹ́ ti ẹgbẹ́ Fúlàní ń pa gèkìlọ̀ fáwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ní ìpínlẹ̀ kan nílẹ̀ Nàìjíríà láti tètè lọ jámi mímá ṣèjọsìn àwọn adigunjalè kan ṣàbẹ̀wò sí ọgbà iléèwé gbogbonìṣe poli ìbàdàn eléyìí tí wọ́n sì ti kú pa olùkọ́ kan níbẹ̀ ẹnìkan tí wọ́n gbà sọ́dọ̀ àmọ́ tó padà bímọ sọ́dọ̀ àwọn tó gbà á sọ́dọ̀ ni ó ti fẹ̀sùn kàn wọ́n báyìí lórí ọmọ rẹ̀ ọmọ oṣù márùn-ún eléyìí tó padà kú sọ́wọ́ wọn iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ tó àwọn èèyàn kan tí wọ́n ń ṣekú pani bẹ́ẹ̀ tí wọ́n sì tún jí ẹni tí ṣe òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè gbé nílẹ̀ yìí dókítà kan àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n pètèpèrò àti rìnrìn àjò ré òfin òkun ni wọ́n ti ṣekú pa báyìí nílùú àbújá lórí ìròyìn ilẹ̀ òkèèrè Boric ní àṣẹ̀ṣẹ̀ dìbò yàn ààrẹ tuntun nílẹ̀ Chile báyìí Osimhen yóò tó bẹ̀rẹ̀ sẹ́nu ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rẹ̀ nígbà tí ó bá fi di ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún tó ń bọ̀ Rafael Nadal ló ti sọ wípé òun ti lùgbàdì àjàkálẹ̀ àrùn aforósọṣẹ́ COVID-19 ìròyìn ọ̀hún kí n tó fún yín lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ ẹ má gbàgbé o pé lójú òpópó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV lẹ́yìn náà kẹ́ ẹ sì rí dájú pé ẹ subscribe ẹ tẹ aago ìránnilétí yẹn kẹ́ ẹ tẹ mo fẹ́ràn ìyẹn like kẹ́ ẹ sì pín káàkiri fáwọn èèyàn míì lọ́wọ́ kan náà lójú òpó ti Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ Instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ṣẹ̀wárẹ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ọ̀sàlẹ̀ yẹn gan-an lẹ́ẹ̀fi kàn sí yàrá àpolongo ọjà wa tí a sì gbé tẹ́ǹtà sójú táyé ìròyìn ọ̀hún rèé ààrẹ Muhammadu Buhari ló ti bẹnu àtẹ́lu ìṣekúpani àbáàdì tó wáyé nípínlẹ̀ Kaduna àtẹ̀jáde ọ̀hún ni wọ́n fi sóde látọwọ́ ẹni tí í ṣe olùrànlọ́wọ́ àgbà pàtàkì rẹ̀ lẹ́ka ìròyìn àti ìpolongo Garba Shehu ó ṣàlàyé yìí wípé ààrẹ Muhammadu Buhari nínú rẹ̀ ọmọdún sí ìṣekúpani sí àwọn èèyàn kan eléyìí tó wáyé láwọn ìjọba ìbílẹ̀ Karamfawa àti Make tó fi mọ́ Ruhiya ní eléyìí tó sì ń kọni lóminú ó wípé ààrẹ Muhammadu Buhari ló fi àìdùnnú rẹ̀ hàn dé nígbàrà tó padà dé láti Istanbul lánàá àwọn agbébọn ló jẹ́ pé fò léraléra láwọn ìjọba àbílẹ̀ kan ní ìpínlẹ̀ náà eléyìí tí kò sì múnú ẹni dùn bẹ́ẹ̀ ló túbọ̀ ń tẹ̀wájú ààrẹ muhammadu buhari wá fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sáwọn tó fara káásá nínú èyí àti ìjọba ìpínlẹ̀ kaduna tó ń ti àwọn ènìyàn tọ́rọ̀ kàn láti fi yèdínú pẹ̀lú ìgbésẹ̀ pé àwọn ọmọ ológun ilẹ̀ nàìjíríà ni wọ́n múṣẹ́ ṣe lóòrèkóòrè láti rí i dájú pé wọ́n yí àwọn ọ̀daràn wọ̀nyẹn lágbo dà sínú lọ́wọ́ kan náà ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà mọ̀ ti fi bílíọ̀nù kan náírà sóde fáwọn ìpínlẹ̀ mẹ́rin kan léyìí tí wọ́n fi ṣe ibùdó ìkẹranjẹko eléyìí tí màálù yóò ti máa yanfanda jẹun nírọ̀rùn ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ló ṣàgbéta yìí wípé bílíọ̀nù kan náírà ni wọ́n ti fi fún àwọn ìpínlẹ̀ kan eléyìí tó jẹ́ ìpínlẹ̀ nasarawa ìpínlẹ̀ plateau ìpínlẹ̀ adamawa àti ìpínlẹ̀ kaduna léyìí tí wọ́n fi máa ṣe ibùdó ìkẹranjẹko ti ranches eléyìí tí yóò sì wà fún àti fi gbógun ti wàhálà rògbòdìyàn àkọlù tí wáyé láàrin àwọn darandaran àti àgbẹ̀ èyí gan ni wọ́n fi léde ṣáájú bẹ́ẹ̀ bá gbàgbé wípé àwọn ìpínlẹ̀ méjìlélógún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í fi ìfẹ́nú wọn hàn dé wípé ń ṣe ni àwọn náà fẹ́ ní ẹ̀tọ́ sí èyí táwọn sì fẹ́ kíjọba kó kún wọn lọ́wọ́ lórí ẹ̀ ìròyìn fi yé wípé inú ètò kan tíjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà gbé kalẹ̀ eléyìí tí wọ́n ń pè ní national livestock transformation program eléyìí tó wà fún àwọn ọ̀sìn ó ní ètò náà ló ní àwọn orúkọ tó jẹ mọ́ ti àwọn ìpínlẹ̀ ọ̀hún olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ muhammadu buhari lẹ́ka iṣẹ́ àgbẹ̀ andrew kwasari òun ló ṣàlàyé bí ọ̀rọ̀ dé dúró náà bẹ́ẹ̀ ló tún so àwọn ètò àlàkalẹ̀ eléyìí tó wà ńlẹ̀ fáwọn ìpínlẹ̀ yòókù tí wọn ì tí ì gbowó tiwọn láti tètè múṣẹ́ ṣe kí wọ́n sì tẹ̀lé ìlànà àtọ̀ tíjọba gbé kalẹ̀ kí ó sì mú kí owó wọn lè yọjú nírọ̀rùn ara àwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n náwó bòde wípé àwọn náà nífẹ̀ẹ́ sí ni a ti rí ìpínlẹ̀ kaduna ìpínlẹ̀ benue ìpínlẹ̀ taraba ìpínlẹ̀ adamawa ìpínlẹ̀ plateau ìpínlẹ̀ zamfara ìpínlẹ̀ kano ìpínlẹ̀ ondo ìpínlẹ̀ katsina ìpínlẹ̀ bauchi ìpínlẹ̀ yobe ìpínlẹ̀ borno ìpínlẹ̀ gombe ìpínlẹ̀ nasarawa ìpínlẹ̀ niger ìpínlẹ̀ sokoto ìpínlẹ̀ èkìtì ìpínlẹ̀ kogi ìpínlẹ̀ ebonyi àti ìpínlẹ̀ kwara lọ́wọ́ kan náà mínísítà kejì fọ́rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ ńlẹ̀ nàìjíríà tá a mọ̀ sí Festus Keyamo ó ti fọ̀n sóde lórí ohun tó ń fà á tí ìwà mímọ́ gbébọn ìgbésùmọ̀mí tó ń ti àwọn ìwà àjẹbánu tó fi túbọ̀ ń gbogbo sí lórílẹ̀‐èdè nàìjíríà Keyamo òun ló ṣàlàyé eléyìí wípé ohun tí ń ṣokùnfà rẹ̀ kojú àìsíṣẹ́ lọ́wọ́ àti ìṣẹ́ òun òsì tó báwọn èèyàn múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹṣu nílẹ̀ nàìjíríà ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ló wá ní ó ń ṣiṣẹ́ tantan lóòrèkóòrè láti rí i dájú pé wọ́n yí àìsíṣẹ́ lágbódà síná léyìí tó túbọ̀ ń ṣokùnfà ìgbésùmọ̀mí eléyìí tó túbọ̀ ń fi orílẹ̀-èdè nàìjíríà lápè kẹ̀yàmọ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ yìí níbi ètò kan tó wáyé ní Plateau eléyìí tí abubakar nuhu fipò tí ó ṣojú ẹ̀ ẹni tí í ṣe adarí àpapọ̀ fún àjọ tí ń gba ní ṣíṣẹ́ tá a mọ̀ sí NDE nínú àtẹ̀jáde náà ló ti wípé ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ní kọ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló ń múṣẹ́ ṣe lóòrèkóòrè láti rí i dájú pé èyí ó di ohun àfihẹ́yìn tí egun aláré fi sọ. lọ́wọ́ kan náà àwọn ìdílé olóyè Rahmon adédọ̀yìn tó jẹ́ ẹni tó ní ilé ìtura hilton hotel nílùú iléfẹ̀ ńpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti kọ̀wé ẹ̀sùn kan gàdàgbà fi sọwọ́ sí ọ̀gá àgbà yẹnyẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ nàìjíríà yẹn usman akali baba eléyìí tí wọ́n fẹ́ fi pè é lẹ́jọ́ àti iléeṣẹ́ ọlọ́pàá fún títì olóyè ramon adédọ̀yìn mọ́lé sí àkàtà wọn síbẹ̀ léyìí tí agbẹjọ́rò wọn tí ó kọ ìwé ọ̀sùn ọ̀hún tí ó sì fi ránṣẹ́ ló kọ àwọn mọ̀lẹ́bí wípé ńṣe ni wọ́n ti tì í mọ́lé láti ọjọ́ karùndínlógún oṣù kọkànlá ọdún tá a wà nínú èyí àtẹ̀jáde ọ̀hún tí wọ́n fi sóde látọwọ́ agbẹjọ́rò wọn ìyẹn alàgbà Uriah Lawal òun ló ṣàlàyé pé àwọn àdílé náà ni wọ́n ń rọ iléeṣẹ́ ọlọ́pàá láti tètè tú u sílẹ̀ tàbí kẹ̀ kí wọ́n má ṣe jẹ́ kó kú sí àkàtà wọn o olóyè Adédoyin ni wọ́n ní wọ́n ti tì mọ́lé báyìí tó sì ti ń lé níbi ọgbọ̀njọ́ báyìí tó ti wà lákàtà wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti ní adé tí wọ́n ti ní ẹnìkan ló kú sí òtẹ́ẹ̀lì ìyẹn ilé ìgbafẹ́ àti ilé ìtura eléyìí tí ó wà ní ìlú Ilé-Ifẹ̀ ọ̀hún èyí ni àtẹ̀jáde ọ̀hún tó wá fi ń pa kìkìlọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn ò gbé wọn lọ sí ilé ẹjọ́ tí wọn ò bá tètè tú Adédoyin sílẹ̀ lọ́wọ́ kan náà àwọn ẹgbẹ́ Fúlàní kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fọhùn sóde tí wọ́n sì ń pagi ìkìlọ̀ fún àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì nípínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà láti tètè so àgádágodo sẹ́nu àwọn ilé ìjọsìn wọn kàkà bẹ́ẹ̀ ńṣe ni wọn yóò fojú winá àwọn àkọlù alábàádì eléyìí táwọn ò ṣe sí wọn àwọn tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní ìpínlẹ̀ Zamfara òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pagi ìkìlọ̀ fún pé kí wọ́n má ṣe ṣe ẹ̀sìn ìta gbangba láwọn ilé ìjọsìn wọn bí wọn ò bá fẹ́ àwọn àkọlù àbáàdì eléyìí tí dé báni lójijì láìròtẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ náà ẹgbẹ́ náà ni wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ nínú lẹ́tà kan tí wọ́n fi sóde léyìí tó tẹ iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ tí wọ́n sì fi wá ń ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá fúnra ẹ̀ ni wọ́n ti wá pe àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lágbègbè náà tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí fikùn lukùn lórí bí ètò ààbò yóò ṣe di pé ó túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ ṣinṣin àwọn aṣàlàyé wípé ìgbésẹ̀ àwọn fúlàní ọ̀hún kò sẹ̀yìn pé wọ́n ní àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kan náà ni wọ́n ti kọ́kọ́ wá dún mọ̀wúrú mọ̀wúrú máwọn tí wọ́n sì ṣe àkọlù ìfarapa sí àwọn ọmọ àwọn kan eléyìí tí wọ́n ń da màálù ní agbègbè kan tí wọ́n ń pè ní Saminika ní Guzau Guzau eléyìí tí wọ́n ti ní ó wáyé lọ́wọ́ kan náà agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Zamfara ló wá ṣàlàyé pé gbogbo ìgbésẹ̀ tó yẹ ní gbígbé ni àwọn ti ń ṣiṣẹ́ lé lórí láti gbé kí àlàáfíà kó bá lè túbọ̀ lè jọba síwájú àti síwájú sí i. lọ́wọ́ kan náà àwọn adigunjalè kan ló jẹ́ pé wọ́n ya wọ iléèwé gbogbo nìṣe kan eléyìí tí ń bẹ lu ìbàdàn tá a mọ̀ sí ìbàdàn poli bákan náà ni wọ́n sì ṣekú pa olùkọ́ kan níbẹ̀ ìròyìn fi yé ni wípé ń ṣe ni àwọn tí wọ́n jẹ́ adigunjalè ya wọ agbègbè kan nù ọgbà iléèwé náà eléyìí tí wọ́n pè ní àríwá nínú iléèwé náà tá a mọ̀ sí north campus níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé pé ó wáyé ní òwúrọ̀ kùtùkùtù òní léyìí tí àwọn adigunjalè náà sì kó àwọn dúkìá kan lọ níbi ilé àwọn olùkọ́ eléyìí tí wọ́n ṣàkọlù sí lọ́wọ́ kan náà ni wọ́n sì ṣekú pa olùkọ́ kan ní fásitì náà tó pẹ̀ ń jẹ́ Emmanuel Okedara lẹ́yìn náà nìròyìn fi yé ni wípé ń ṣe ni ó jẹ́ òótọ́ látẹnu ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹni tí Alhaji Sọládòyè Adéwọlé olófin ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní àwọn kàn sí ọgbà iléèwé náà láti fìdí ẹ̀ múlẹ̀ pé ṣé lóòótọ́ ló wáyé tí wọ́n sì ṣàlàyé pé lóòótọ́ ni àkọlù náà ló wáyé. lọ́wọ́ kan náà àwọn agbanitọ́ kan tó kọ wọ́n jẹ́ alàgbà àti abilékọ oti ugbonaya eléyìí tí wọ́n jẹ́ ọkọ àtìyàwó tí wọ́n gba ọmọbìnrin kan sọ́dọ̀ tí ò tí ì pé ogún ọdún léyìí tó padà bímọ sí àkàtà wọn tọmọ náà sì ti pé oṣù márùn-ún ni wọ́n pe orúkọ ọmọbìnrin ọ̀hún ní gift nwafor ó ní ó ti fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ò jẹ́ kóun lè láǹfààní àti gbé ọmọ òun tọmọ náà tó sì ti wá padà dágbére fáyé àwọn ọkọ àtìyàwó yìí ni wọ́n ti kọ́kọ́ fi ọ̀rọ̀ sóde nígbà tí ọwọ́ ọlọ́pàá bà wọ́n tí wọ́n sì ṣàlàyé pé àwọn ò gbẹ́sẹ̀ lé ọmọ náà bákan náà làwọn ò fọmọ ọ̀hún ní lára nítorí pé àwọn fúnra àwọn làwọn ń tọ́jú òun àti ọmọ náà ṣáájú kó tó yá kó tó di pé ó wí pé òun fẹ́ padà sí abúlé àwọn eléyìí tí òun ti wá àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn tó sì tún padà dé láti abúlé lẹ́yìn náà tí àwọn sì ṣàlàyé fún un lórí àwọn ìwà kan tí wọ́n ní ó kù díẹ̀ káàtó tó ń wù pẹ̀lú bí wọ́n ṣe ní ó ń filé sílẹ̀ gba ilé ìtura lọ láti lọ rèé gbafẹ́ tí kò sì ní gbọ́mọ dání tẹ́bi ọ̀pàgbà fọwọ́rọ́kẹ́ ilé sì bẹ̀rẹ̀ sí pa ọmọ lọ́nà àbàdì àmọ́ táwọn padà gbé ọmọ ọ̀hún lọ ilé ìwòsàn táwọn sì ń ṣe ìtọ́jú tó lọ́rìn fún un àmọ́ nígbà tó yá ni ìyá ọmọbìnrin náà eléyìí tó jẹ́ ẹni tó bímọ ló ṣàlàyé fún iléeṣẹ́ ọlọ́pàá wípé irọ́ ni bẹ́ẹ̀ ni ó ṣàlàyé pé ńṣe ni àwọn ọkọ àtìyàwó ọ̀hún béèrè fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà eléyìí tí wọ́n ní àwọn fi tọ́jú ẹ̀ lásìkò tí òun àti ọmọ náà tó wà ní àkóló wọn. iléeṣẹ́ ọlọ́pàá ló ti ráwọ́ tó àwọn kan léyìí tí wọ́n jẹ́ adigunjalè tí wọ́n sì ń hùwà láabi àwọn afurasí ọ̀hún ní iléeṣẹ́ ọlọ́pàá sọ pé wọ́n jẹ́ ajínigbé bíi mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n gbámú ní ìpínlẹ̀ Taraba àwọn afurasí ọ̀hún ni wọ́n forúkọ wọn sóde gẹ́gẹ́ bíi Luka Adam, Adam Shuaibu Nuhu Moses Amos Peters Mashi Adamu Malam Adamu Muhammed Dairu Daha Gambo Isa Sanusi Amadu Malam Maludu àti Ibrahim Idi eléyìí tí wọ́n ní wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ Taraba lápapọ̀ iléeṣẹ́ ọlọ́pàá gba àwọn ìjọ olóró padà lọ́wọ́ wọn lára ẹ̀ ní AK forty seven méje àti àwọn ọ̀bọ̀n múléwọ́ tí ó ju ọgọ́fà lọ lọ́wọ́ kan náà pẹ̀lú àwọn ọ̀bọ̀n míì lóríṣiríṣi àti oúnjẹ olóró míì eléyìí tí wọ́n gbà padà àwọn ohun tí wọ́n fi ń bojú ṣiṣẹ́ ẹbú tó ń ti ibùdó tí wọ́n fara sìnkú sí. Si agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Frank Mba òun ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tó sì ṣàlàyé bí ọ̀rọ̀ dé dúró àti ìgbésẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láti rí i dájú pé wọ́n wàgbò dẹ́kun eléyìí. lọ́wọ́ kan náà dókítà kan àtọ̀rẹ́ rẹ̀ ni wọ́n ní wọ́n ṣekú pa sínú ilé wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti ń pètèpèrò láti rìnrìn àjò lọ́lẹ̀ Amẹ́ríkà ìròyìn fi yé ni wípé dókítà Obialọ Ibeh àti ọ̀rẹ́ rẹ̀ kan tí wọn ò fọ́kọ ẹ̀ léde ni wọ́n ní wọ́n ṣekú pa sínú lẹ́gbẹ̀ẹ́ wọn tí ń bẹ lólulẹ̀ yìí Àbújá lẹ́yìn tí wọ́n ní ó wáyé lọ́sẹ̀ tó kọjá láàrin bíi aago mẹ́jọ òwúrọ̀ sí aago mọ́kànlá òwúrọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ló fìdí ẹ̀ múlẹ̀ pé ń ṣe ni àwọn tó ṣekú pa ẹni náà ni wọn ò tí ì mọ̀ ní pàtó àmọ́ táwọn kan sọ wípé ọmọ tí ń gbélé ṣètọ́jú fún ọ ìyẹn ọmọ ọ̀dọ̀ ni ó ṣeé ṣe kó jẹ́ni tí ó ṣekú pa bákan náà èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí fi sójú òpó ayélujára tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí kẹ́dùn lórí èyí. ìròyìn ilẹ̀ òkèèrè ń ṣe ni ìdùnnú ṣubú láyọ̀ àwọn èèyàn ilẹ̀ Chile pẹ̀lú bí ọ̀dọ́mọdé kan ṣe padà tún jẹ ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn nílẹ̀ náà Boric ọmọ ọdún márùndínlógójì ó ní ó padà di ẹni tó wọlé fúnpò ààrẹ léyìí tí ó sì gbé ìwọ̀n ìbò ìdá mẹ́rìndínlọ́gọ́ta lásìkò tí òun àti akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń jìjàkadì fún ipò náà Jose Antonio Cast tí wọ́n jọ ń fi gbàgbàgbà nínú ètò ìdìbò náà èsì àgbéta ètò ìdìbò ọ̀hún òun ló mú kí dùnú ṣubú láyọ̀ àwọn èèyàn tílé léyìí tí ẹgbẹẹgbẹ̀rún wọn sì kún ojú pópó báwọn míín sì bẹ̀rẹ̀ sí kónú ọkọ̀ máa tan fèrè ìmúninínú dídùn hàn jáde wípé àwọn ń dunnú sẹ́ni tó jáwé olúborí ìròyìn eré ìdárayá Victor Osimhen tó jẹ́ ọmọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli òun ni yóò tó padà sẹ́nu ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ti ń gbá sẹ́yìn lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ ní ìfarapa ṣáájú ìpadàbọ̀ rẹ̀ òun ni yóò ṣeé ṣe kó jẹ́ láà nígbà tí ó bá fi di àárín méjì oṣù kínní ọdún tá a wà ọdún tó ń bọ̀ eléyìí tí ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀lù Partenope yóò máa kojú Bologna èyí gan ni ìròyìn fi yé ni wípé Victor Osimhen òun ló ti kọ́kọ́ fara káásá ní àsìkò tí wọ́n ń fẹsẹ̀ wọnsẹ̀ pẹ̀lú ẹgbẹ́ gbọ́bọ̀lù Inter Milan níbi tí wọ́n ti fìdí rẹmi nínú ìdíje náà pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì tó ìdíje náà tó padà kú sí i lákòótán lórí ìròyìn eré ìdárayá Rafael Nadal ló ti ṣàlàyé ẹ̀ lónìí wípé òun mà ti padà lùgbàdì àjàkálẹ̀ àrùn kòkòrò àforósọṣẹ́ ti COVID-19 lẹ́yìn ìgbà tó padà dé láti Spain tó padà sí Spain láti Abu Dhabi eléyìí tí ó ti padà dé láti inú ìdíje kan tó lọ ti kópa lọ́sẹ̀ tó kọjá èyí ni ó fi hàn dé lójú òpó abẹ́yẹfò Twitter rẹ̀ láti sọ ibi tí nǹkan dé dúró fáwọn olólùfẹ́ rẹ̀ tó ti ṣeé ṣe kí wọ́n fẹ́ máa kàn sí i èyí lópin ìròyìn àgbáyé wa fún ti déédé àsìkò yìí kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí i mo ti kà á fún yín wípé ààrẹ Muhammadu Buhari fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣekúpani Àbáàdì tó wáyé ń Kàdúná ẹ mà tún rí gbọ́ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lẹ̀ eléyìí ti ṣe bílíọ̀nù kan náírà fáwọn ìpínlẹ̀ mẹ́rin kan tí wọ́n ṣe tán láti ṣe ibùdó ìkẹranjẹko Kẹ̀yàmó ti ṣàlàyé ìdí abájọ gan tí ń fa ìgbésùmọ̀mí ìwà mímọ́ gbébọn àti ìwà àjẹbánu ilẹ̀ Nàìjíríà àwọn ìdílé olóyè adédọyìn tó ní ilé ìtura sílùú iléèfẹ̀ ti kọ̀wé ẹ̀sùn sí ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ nàìjíríà pé kó tètè fàdédọyìn lẹ̀ o lọ́wọ́ kan náà tún ní ìròyìn míì tẹ̀ tún gbọ́ wípé àwọn ẹgbẹ́ fúlàní kan ni wọ́n ti ń dún mọ̀ọ́rú mọ̀ọ́rú máwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní ìpín àwọn ìpínlẹ̀ kan nílẹ̀ yìí wípé kán tètè lọ já mi nínú ìsìn ìta gbangba eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ kan náà ni mo tún mú wá fún yín wípé àwọn adìyàmọ́ra digunjalè ṣàkọlù sí ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Ìbàdàn poli bẹ́ẹ̀ ni wọ́n tún ṣekú pa olùkọ́ kan o lọ́wọ́ kan lẹ́tún rí gbọ́ wípé ọmọbìnrin kan eléyìí tó bímọ tọmọ náà sì ti pé oṣù márùn-ún ni ó ti fẹ̀sùn kà àwọn alágbàtọ́ rẹ̀ wípé àwọn gan ló gbọ́mọ sílẹ̀ kúrò lọ́wọ́ nkọ́mọ tó dèrò ọ̀run mo tún mú wá fún yín wípé iléeṣẹ́ ọlọ́pàá ráwọ́ tó àwọn aṣekúpani kan ajínigbé tó jí òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè kan gbé ní ní orílẹ̀-èdè yìí lọ́ọ̀kanlẹ̀ tún gbọ́ wípé dókítà kan àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n rìnrìn àjò tí wọ́n gbìyànjú àti rìnrìn àjò lọ́ọ̀lẹ̀ Amẹ́ríkà ni wọ́n ṣekú pa lu Àbújá lágbọn ti ìròyìn tó jẹ́ tilẹ̀ òkèèrè Boric ló di àṣẹ̀ṣẹ̀ dìbò yàn ààrẹ ọ̀dọ́mọdé nílẹ̀ Chile lọ́wọ́ kan lẹ́tún rí gbọ́ wípé Osimhen yóò tó padà sẹ́nu ìdíje láìpẹ́ Rafael Nadal ló ti sọ wípé òun ti lùgbàdì àjàkálẹ̀ àrùn COVID-19 èyí ló pé ìròyìn àgbáyọ afún ti dédé àsìkò yìí ẹ má gbàgbé o òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede mọ TV ẹ subscribe kẹ ẹ like ẹ kẹ ẹ pín káàkiri fáwọn èèyàn míì kẹ ẹ sì tẹ aago ránni létí yẹn lójú ti Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ lórí ti Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ṣẹlẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ìsàlẹ̀ yẹn gan-an lẹ́ẹ̀fi kàn sí yàrá àpolongo ọjà wa olúwa tóbi lọ́ba fáṣùgbà lọ́kàròyìn ẹ ṣeun o tẹ̀ ń gbọ́ wa tẹ̀ sì ń wò wá lóòrèkóòrè ire o.